ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وآله وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون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 وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún الله سبحانه وتعالى. subhanahu wa ta'ala tó tún kọ ìjókòó wa gẹ́gẹ́ bí a ṣe ṣe alukawani ní ọ̀sẹ̀ tó kọjá àṣà pé àwọn béèrè pàápàá jùlọ lórí hajj àti lórí àwọn kankan kankan tó jẹ́ pé all current tàwa lórí rẹ̀ ká fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ lórí rẹ̀ kí ni àwọn àáfàá sọ lórí rẹ̀ látara ẹ̀kọ́ tí wọ́n gbà ní ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sábẹ́ àtàwọn tàbíyìn láti fi tún ìgbésí ayé wa ṣe kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kọba tún wa ṣe láti fi tún àwùjọ wa ṣe tí ò fi ní di ìbálẹ́jọ́ fún wa ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama a dẹ̀ tún náà wá létí ti ọmọ ìyá wa tí ó ń fi ọmọ fọkọ ìyẹn Abu Maryam ìgbà wo ni. متى متى يكون الانصراف إلى هنا قبيل الظهر فين أبا عائشة أو عنده أيوه ممكن الساعة بعد الساعة ننصرف إلى هذا المكان إن شاء الله kí ọba adẹ́dà kó bá wọn fi àlùbáríkà tó pọ̀ sí kí ó jẹ́ kí kò fi ní ìdìbàrẹ́jọ fún aláyé ń bí àti gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kọ́lọ́wọ́n bá kọ́ máa fi wọ́n wá àwọn tọkọtaya náà kí ọlọ́wọ́n bá kọ́ bá fi àlùbáríkà sí fún wọn. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatu. naam àwọn tí a bá ní bèrè ká nọwọ́ so àwọn ìyá wa àti àwọn àti wa lókè náà wọ́n lè fi àwọn òbèrè wọn ránṣẹ́ kí wọ́n kọ́ kọ́ńfẹ́ ránṣẹ́ àwọn àtàwọn níbèrè ká náwọ́ ok ok number one two three four. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum asalaam tula barakatu. kọ́lá ń jẹ́ ká rí n pálá tàbí dáadáa. àmì àti wọn náà. ẹ̀rẹ̀ káàbọ̀ kúrin. àwọn ní gbàlàfíà lára yín. àmì ìbọn fìlà rẹ wà o àìdé fìlà ò fi tẹ. oorun ah. lọ́gbà bọ́lẹ̀ wà nígbà yẹn. <laughs> Eh, ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ ṣàlàyé fún wa eh, ìjà àmà wọ́n ní ó láwọn àsìkò kan téèyàn lè ṣe àti pé ó láwọn àsìkò kan téèyàn ò lè gbọ́dọ̀ tiẹ̀ pé ń fẹ́ dé díẹ̀ then eh, kí ni àwọn ìyànfàní rí lára ẹ̀ àti kí ni nǹkan tó máa ṣẹlẹ̀ tá a bá ṣe ní àwọn àsìkò tí ó yẹ ká sí. asalaamualeykum. wa aleykum salaam tí a wọn ó pàtàkì a ti sọ̀rọ̀ lórí rẹ̀ ńgbà kan rí ó ti pẹ́ gan abu abdulmukaddas máa ma ń parẹ́ òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam ó ní ma maratu bi mala'in. من الملائكة ليلة أسي بي إلا كلهم يقولون لي يا محمد عليك بالحجامة وفي رواية يا محمد مر أمتك بالحجامة أو كما قال رسول الله صلى الله عليه وآله وسلم وجيشنا صلى الله عليه وسلم ني kò sí agbo kan nínú agbo àwọn màláìka tí mo ti kọjá lóru tí wọ́n gbé mi lọ sókè látọ̀ òru Isra àyàfi kí gbogbo wọn bí mo máa ṣe ń kọjá níwájú wọn báyìí wọ́n sọ pé ìrẹ́ Muhammad sallallahu alayhi wa sallam ìjà máa dọwọ́ rẹ o wọ́n tún sọ fún òun wípé ìrà Muhammad sallallahu alayhi wa sallam pa àwọn ọmọlẹ́yìn rẹ̀ láṣẹ pé kí wọ́n máa ṣe hijama kí ni hijama àwọn ìgbà wa kan ó ń fi hàn wípé wọn ò mọ̀ tẹ́lẹ̀ náà lọ títí kó jíṣẹ́ náà sallallahu alayhi tó dé torí ńgbà tó jíṣẹ́ náà sàlám ní kí wọ́n arrange tí wọ́n fi ṣe wọ́n ní èwo tún lè léyìí o ó ní hijama ni débi pé òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam sọ wípé ó ní àsìkò téèyàn máa ń ṣe tọ́jẹ́ wípé tí ọpọlọ ọba fẹ́ jí wá dáadáa téèyàn bá ṣe ìmáa jẹ́ kí ọpọlọ sọ wá. So ó dẹ̀ ní gbogbo àwọn oríṣiríṣi àwọn àìsàn tó yẹ pé tó ń bá ń báyàn jà ibi téyàn ó ti ṣe àsìkò téyàn ó ṣe tó jíṣẹ́ náà sàlám ní ọmọ ń fa sábàbí kí ọlọ́run ọba ń fi mú òsàn wá but bó ṣe rí náà o òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ṣe ìkìlọ̀ àwọn àsìkò kan tó ní a ṣe hijama. torí ṣíṣe hijama nígbà yẹn nínú àwọn ẹ̀gbà wa ó sọ yí pé ó máa ń fa ẹ̀tẹ̀ yẹn leprosy so a sọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní kọ́ídà rẹ̀ ń gbà yẹn but torí wípé kìí ṣe ń tà lè rí ní èrè fèé báyìí insha allah al-karim halkọ̀ wa tọ̀sẹ̀ tó ń bọ̀ yìí yóò dá lórí hijama aha torí ìwúlò rẹ̀ bá a ṣe ṣe alhamdulillah àwọn ìtẹ̀síwájú ti lọ rẹpẹtẹ lórí ẹ̀ ń sìn nínú àwọn ìtẹ̀síwájú yẹn ni wípé ní àwọn ilé ìwòsàn hospital ní ọ̀gọ̀rọ̀ duwal al-arabiya khasatan mamlakat al-arabiya as saudi wọ́n ti wọ́n ti ń ṣe nínú hospital wọ́n ti integrate pẹ̀lú hospital system tó yẹ pé wọ́n ṣe ń bẹ̀ kànáà tí a máa fi fi ìwo tí ò ní wà tí ò ní wà synthesize tẹ́lẹ̀ ṣe nísìn àwọn instrument wà bíi glasses báyìí tó jẹ́ wípé. inshallah wọ́n ti wọ́n ti ṣe pẹ̀lú ẹ̀ tó yẹ pé yẹn lè máa fi ṣe inshallah al-karim wà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láti fi ṣe demonstration bí a ṣe ń ṣe hijama. The question asked by our brother is on hijama coping. One of the ways the Prophet sallallahu alaihi wasallam recommended to the Ummah for healing based on the authentic tradition of the Prophet ﷺ that the Prophet ﷺ said, There is no assembly of the angels which I pass through the night of Mi'raj or Isra except each of these assembly of angels will enjoy me that, O Muhammad sallallahu alayhi wasallam, we commend hijama to you. In fact, in another riwayah narration, the Prophet sallallahu alayhi wasallam said, the angels told him that, O Muhammad sallallahu alayhi wasallam, instruct enjoin your ummah to practice hijama. Based on that, the Prophet ﷺ made certain recommendation at, uh, as regard ways and when to do hijama. In fact, in another hadith, which is in Sahih Jami al-Saghir, he said, هل al الريق أمثل the best time, the best hijama is the one you do before taking breakfast in the morning. And the Prophet ﷺ narrated the benefit of such hijama. He said, وَيَتَزِيدُ فِي الْعَقْلِ It increases the memory. It improves the memory. The Prophet ﷺ said so many things about hijama as regard uh, ways to prophetic medicine. And he also mentioned when we should not do it, the, the do's and don'ts of hijama. We did uh, treat this in detail some few years ago, that is not less than seven or five years ago. But definitely so many of us must have forgotten because we even brought a book on hijama which we read then. Inshallah al-Karim because of its importance. The question of our brother is uh, how, when, what are the importance of uh, this prophetic way of healing. And uh, inshallah al-Karim because of its importance, next halqa we are going to treat hijama first before anything as a way of healing, you know, recommended by the Prophet sallallahu alaihi wasallam. May Allah subhanahu wa ta'ala makes it easy for us and heal us of all our ailments. Um, now. Jazakumullah khair. Now, ìbéèrè wa látọ̀dọ̀ àwọn obìnrin lókè. Wọ́n ní ṣé obìnrin lè pe àkíyèsí ìmáàmù tí imam bá ṣe mistake bóyá níbi kẹrọ àbí nǹkan mi ìyẹn tí àwọn tí wọ́n jẹ́ ọkùnrin tí wọ́n rí àkíyèsí yẹn pé. now the question is if in a congregation of salat the imam makes mistake and unfortunately the male members of the congregation are not able to put the imam in order, can the female members of congregation draw the attention of the imam to the to the mystic? Of course, yes. But the way of their own calling the attention of imam is different. While the imam, the male members, we do tasbih to draw the attention of the imam the female member of the congregation will clap their hands. When they clap their hands, the imam will know that there is something wrong. That is it. Uh, ah, uh, tí ọba ti di wípé ìmáàmù ó ọfẹ́ ọfẹ́ ṣe ọfẹ́ gbé fúnra wọn àwọn tí wọ́n jọkùnrin wọn ò ó lè kò lè ó lè má túmọ̀ sí pé wọ́n mọ masala yẹn but kí iye wọn má sọ sí gbàgbọ́gá ah, bó ṣe jẹ́ pé ńgbà míì náà bó ṣe jẹ́ pé àwọn kùrọ́ ló yẹ kí wọ́n wà ní ẹ̀yìn imam gbọ̀ngbọ̀ngbọ̀n torí tí òjíṣẹ́ náà sàlám sọ ni pé wàlíyẹlíyẹ ni wòlélẹ̀ ahlahmi minkum àwọn tí wọ́n tẹ̀lé mi gbọ̀ngbọ̀ngbọ̀n lẹ́yìn ẹ̀yìn imam òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní àwọn tí wọ́n dángájí tí wọ́n dẹ̀ jẹun kánú tí wọ́n jẹ́ àfa tí wọ́n dẹ̀ tí wọ́n tí Qur'an wọn tó yanjú dáadáa ọ̀táàrin gbà mí ìmáàmù wọn máa gbé àwọn kankan fúnra wọn tó jẹ́ pé àwọn tí wọ́n wà lẹ́yìn gbọ̀ngbọ̀ngbọ̀n iye wọn ò ní sọ sí ó lè jẹ́ pé ní tó wà lẹ́yìn pátápátá nígbà míì ni ọlọ́run ó jẹ́ kí iye rẹ̀ ó sọ sí i jọ̀wọ́ á pè wá ní àtẹ̀yìn ó lè ṣẹlẹ̀ náà ń gbà mí bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn obìnrin tí ọkàn wọn Allah subhanahu wa ta'ala lọ́lọ́run fi yẹn kẹ́ pé iye rẹ̀ sọ sí ti ìmáàmù ń ṣe tàbí tí ń kà ọ́n ló pe àkíyèsí bàtà uh, kì í kọ́ ìdá rẹ̀ gẹ́gẹ́ bó ṣiṣẹ́ náà sọ àṣàlàm ṣe sọ ni wípé àwọn ọkùnrin wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe tasbih subhanallah but àwọn obìnrin o àtẹ́wọ́ ni wọ́n pa láti fi pe òye ìmáàmù padà wípé nǹkan kan ti ṣẹlẹ̀ now. bẹ́ẹ̀ ni torí pé ó lè wà lókè. assalamu alaikum warahmatullahi wabarakatuh. aleykum asalaam tala. kọ́lọ́mbà sàlékún dáadáa fún yín. àmì àtẹ̀yìn náà. ìbéèrè mi ni pé méjì ni o ní pé aláwọ̀ kọ́ o ní pé nígbàtí àdí ti wáyé pé tí èèyàn bá ń ṣe sádàkọ hmm. kí èèyàn máa ṣe ní pípamọ́ so kéèzì ẹni tó wá jẹ́ pé ọkùnrin ni kò ń ṣe pé income ẹ̀ ó gbòòrò much hmm. but ó nífẹ̀ẹ́ àti máa ṣe sádàkọ tó bá ṣe ó máa affect ilé kò ń ṣe pé ní gidi tó máa affect ilé hmm. but in a minor way náà ló fi máa affect ilé so as a result of that tíyàwó ẹ̀ máa tó máa lead sí pé kí àwọn ẹ̀ máa question ẹ pé ah bọ̀ ó yẹ kẹ́ lè ṣe lè yẹ kẹ́ lè ṣe lè nínú salary yẹn ọ̀sọ̀ so ní abala yẹn tí ọkàn yẹn bá jẹ́ kó mọ̀ pé ah mo ṣe sadako social amount from my income bọ̀ tí kò link ẹ pé lágbájá báyìí lágbájá báyìí ni mo ṣe fún mm. ṣé kò ń ṣe pé ó ti tako àdìtì tó sẹ pé nǹkan tí ọwọ́ tún bá ṣe kọ́wọ́ sì máa mọ̀ sí ìbéèrè aláwọ̀kọ́ nìyẹn then ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní pé ẹni tí ó join imam lórí ìrun sí bóyá ìrun rákà mẹ́rin so òun á bá rákà kan so ìgbà tí wọ́n sálámọ̀ tán wá dìde ẹlòmíì tóun wá ṣe ìparí àlọ́lá wá join òun tóun náà kẹ̀dẹ̀ rèé ó join imam kò ń ṣe òun náà òun fẹ́ pé irun títí ẹni wọ́n á join ẹ̀ ṣé kó disengage ẹni ẹni àbí kó accommodate ẹni ẹ̀ kó n tún ṣe imam fún ah bàbá sheikh Abu Abdullah Sheikh Abdulaziz bin Baz rahimahullah mutawasawa nínú àwọn fatwa àwọn kan wọ́n pàmìtì àwọn afa kan wọ́n ní ọwọ́ pàmìsíbò wípé ara jama tó tó ṣáájú ẹ̀ náà torí mẹ́mbà jama ìrún jama yẹn náà ni ó ṣì ń lọ wallahu alam. Uh The first, the second question from where we pick the answer is uh, supposing a person meets a rak'ah out of uh, four rak'ah salawat or maybe just a rak'ah. And why, in another word, is a masbuk, is a someone who never met the complete salat. But uh, while he was now repaying his own, uh, someone now joined him. Uh, should he disengage that person or should he allow him so that he, he, he become part of the Jama? Uh, Sheikh Abul Aziz bin Baz, and some other scholars say that uh, it is still part of the the Jama that uh, that has that was observed in this in the in the masjid and uh, the person who comes to meet is still continuing the jama. Uh, some scholars say it is chain jama chain is a <laughs> it is it's a chain jama. Uh, that is what some scholars say call it. The sec- the first question was on sadaqah. A, an, a husband you know, he's fond of giving some sadaqat out of his henna, such that one way or the other it affects the household, but not in a, in a harsh manner, but in a way that, you know, it is noticeable. Then the wife now keeping account of the hennings the expenditure and the earnings of the husband felt that, look, uh, how maybe you should be able to explain to us because, I mean, you should be able to do one of these things. Then the husband now answered that, no, I gave out some sadaqat. Uh, ah, his question was that, as we said here earlier in a hadith of the Prophet that says, sadaqatu sirr تدفئ غضب Allah. When you do sadaqah, you know, silently, in a way that uh, you don't expose it, you don't let people know the extent of your sadaqah, it extinguishes the annoyance of Almighty Allah subhanahu wa ta'ala. The question is that by telling the wife that no, I did sadaqah out of it without necessarily mentioning the person one has done the sadaqah to. Uh, has it violated that principle? No, certainly not. Certainly not. But uh, the best sadaqah as you know the Prophet ﷺ, uh, has taught us is the one you do to the household because the Prophet ﷺ said درهم أنفقته في سبيل الله ودرهم أنفقته في تحرير رقبة ودرهم أنفقته على المسكين أو على مساكين ودرهم أنفقته على أهلك أعزمه هجرا الذي أنفقته لأهلك The Prophet ﷺ said, the money which you spent for the sake of Allah or the one which you spent in trying to for the release of a slave person in order for the for the slave to be released you know to to enhance his or her freedom, to buy the freedom of, an, of a slave. Or the one you spend on the needy, and or the one you spend for the members of your household so that they will not be in a state of uh, want. They must reward, all of them are rewarding, no doubt about that. All of them are rewarding. But the Prophet ﷺ said, أعظمه ajra, the one that is more rewarding of all these expenditures of sadaqah, of uh, spending in the cause of Allah, is the one you spend on your household. That is what the Prophet ﷺ said. So their interest should be uppermost in the mind of the head of the family, the household. You know, you should not be a fatila. Uh, fatila is, uh, eh, the Prophet said, this lantern that gives illumination to the people outside, but which has its surrounding darkened, you know, in darkness. You know, so that is what the Prophet ﷺ enjoined us. You can give out, but not in a way that we now put the household in trouble. You know, theirs should be uppermost in everything. May Allah make it easy for us. Ìbéèrè ọmọ ìyá wa ni wípé wọ́n fẹ́ ká ṣe sàrà pamọ́ ni kí ọwọ́ ọ̀tún kọ́ mọ́ kọ́wọ́ òsì. kọ́ má máa ń tọwọ́ ọ̀tún gbé jáde torí wípé àìfi ọwọ́ òsì fúnyàn ní nǹkan àìdẹ́ fọwọ́ òsì gbà á nínú Islam nítòjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám sọ ni wípé ọtí bìlì yẹmí wà khudh bìlì yẹmí khudh bìlì yẹmí wà ọtí yẹmí ọkọ̀mọ̀kọ́ Rasulullah sallallahu alaihi wasallam tọ́ọ̀bà gba nǹkan lọ́wọ́ èèyàn gbà pẹ̀lú ọ̀tún tọ́ọ̀bà fúnyàn náà fún yàn ní ọwọ́ tún rìwáyà tó sọ pé tí ọwọ́ ọ̀tún ọwọ́ òsì bá fún yàn ní nǹkan kọ́wọ́ ọ̀tún mọ̀mọ́ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ torí kama torí tí ọba ṣe pọ́ fẹsẹ̀ múlẹ̀ ni a jẹ́ pé kí ni a lè fún yàn ní nǹkan lọ́wọ́ pẹ̀lú ọwọ́ òsì rárá bọ̀tọ̀ ọwọ́ ọ̀tún ni mùsùlùmí fi fún ní nǹkan. ọwọ́ ọ̀tún náà dẹ̀ ní máa fi gbà á náà pé ngbà tí èèyàn náwó yìí èèyàn wá níyàwó tọ́jẹ́ wípé igù ni àṣà ni ó sọ gbogbo ẹ̀ ó mójú báyà mójú tó nítorí tọ́lọ́ọ̀bá eh, torí ọba náà ni <laughs> pé kọ́mọ́dé wípé. àfáwọn adẹ́ntọ́fẹ́ wa máa nánàkúnà ọ pa àwọn ògo ẹrẹ tì nínú ilé pé à bàbá bó ni ó ṣe jẹ́ ó yẹ kí ntí ọlọ́run ọba ti sin lọ́dọ̀ pé kẹ́ máa fi tọ́jú wa tá a mà ó yẹ kí nǹkan yìí kó lámòjútó ọkọ wa sọ pé bẹ́ẹ̀ ni mo fòfin àánú. mo fi wójú rẹ ọba adẹ́dà fún àwọn nǹkan níta ni ṣé ìsọbáhùn ṣé kò tí ì tako wípé èèyàn ṣe níṣe pé èèyàn fọwọ́ ọ̀tún gbé síta kọ́wọ́ sí mọ́mọ́ tí wọ́n fẹ́ kéèyàn ṣe sàrà pamọ́ kò tí ì tako nípìn ìgbà tí èèyàn ọba ti dá pé mo fún lágbájá mo fún lágbájá mo fún lágbájá. but awa pe àkíyèsí sí wipe òjì iṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ọkọ wa ní ọ̀nà tó dáa jùlọ tá a gbà ná tá a gbà tá a gbà sí ojú àánú òjíṣẹ́ náà alayhi wa ní owó tó ná sójú ọ̀nà ọlọ́run ọba tàbí fi tú ẹrú kúò tàbí ètò ọ̀nà lérí àwọn aláìní tàbí ètò ọ̀nà fún àwọn aráalé rẹ̀ torí wípé kẹ́bí má bàa pa wọ́n kí wọ́n má bàa tàràkà èyí tó lọ́lá jùlọ tó níláadá jùlọ níwájú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala èyí téèyàn ná fáwọn aráalé tí wọ́n bá kú òǹtàn àwọn tó tún súnmọ́ àwọn tó tún súnmọ́ débi wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé tí ara léèyàn ìyẹn ìbá tẹ èèyàn tí ìbá tiẹ̀ sí èèyàn dáadáa tí èèyàn mọ̀ wípé ohun ó ní ó gbin aburú sọ́kàn lórí èèyàn kéèyàn wá kéèyàn má wò yẹn kó wá ná kó ṣe sàrà fún òjíṣẹ́ náà sallallahu alaihi ní èyún gan ni sàràtò ní ládájú sadaqa ilá the raham alkahi ìbí ìbátẹ̀yàn tó ń gbé o tó jẹ́ ẹ̀mọ́ yìí pé ó ní aburú síyàn ó kò gbé pamọ́ èèyàn mọ̀ pé eléyìí ó ní ó ń kórìíra èèyàn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èèyàn ò torí ìkórìíra yẹn èèyàn ṣe é nítorí ọba adẹ́dàá onísàrà tó lọ́lá jù níbi ẹ̀gbà wa kan ó ní kò ní jẹ́ kí ọwọ́ rẹ̀ tẹ̀ ọ́ so kì í ṣe ń tọ́da kéèyàn wọ̀ ó máa wò ó pé àbùrò náwó fún wọn nísìn làbùrò máa jẹ́ kí wọ́n wá máa wò ó pé nǹkan wà lọ́wọ́ kí wọ́n wá máa gbé bùkátà wá tàbí kí wọ́n wá máa kí wọ́n wá máa ṣe ṣe tí ọ̀dà kan sẹ́yìn la mùsùlùmí èrò rí báwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní eyín gan àwọn tí wọ́n yẹn tó yẹ pé wọ́n ń bá yàn ṣọ̀tá nínú wọn bọ̀ tí wọ́n jẹ́ ẹbí tí torí islam ọ̀fẹ́ kéèyàn máa ná síta òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ní ká má jẹ́ fatila eyín ni pé ká má jẹ́ fìtílà àtùpà jówìrì tí ń tàn síta ṣùgbọ́n tí inú ilé rẹ̀ tó ṣe kí ni àyíká rẹ̀ tó ṣókùn tó bá dúdú tẹ̀ ńlá ó ṣókùn ni ó ṣókùn so bá a ṣe ń ṣe sí ìta kí ọ máa wà nínú ilé kí téèyàn bá ti ní nǹkan kí àwọn tí wọ́n jẹ́ ẹbí jẹ́ pàápàá jùlọ bàbá ìyá ìyàwó ọmọ gbogbo wọn báwọn kí wọ́n kí ká jẹ́ kí ó lapa pé nǹkan wà èyàn gbé pamọ́ fàámà bi ni'mati rabbika fahadith ntọ́lọ́wọ́n bá bá kẹ́ ọ ọ gbọ́dọ̀ fìhàn síta àtàhádùth bi ni'mati llah ṣokòrò ìmọ̀ fi ṣe báyìí èyàn ń dúpẹ́ fún ọba adẹ́dá ni téèyàn bá ti ń dúpẹ́ fún un báyìí sí wẹ̀ kí ni ó kò ní tán bẹ́ẹ̀ ọlọ́run má jẹ́ ọ̀tá ń bẹ̀ fún wa naam asokinu naam. jazakumullahu khairan. wà á tún. naam ìbéèrè wọn wí pé wọ́n ní àwọn ra ọjà kan ní ọwọ́ èèyàn kan ní ẹ wá jẹ́ ọmọọṣẹ́ wọ́n fi síde ọjà yẹn ni wọ́n ní ṣùgbọ́n ọjà tó kó fáwọn lé sí iye táwọn fún so wọ́n ní tí àwọn bá dá owó ọjà tó kó fáwọn tó ti lé yẹn táwọn bá fún olówó rẹ̀ pé ọjà yẹn lé gba owó èyí tó lé mẹ́ wọ́n táwọn bá mú fún wọ́n ní kò ní fi jíṣẹ́ wọ́n táwọn bá dẹ̀ sọ fọ́gà rẹ̀ pé ó tajà lé fún àwọn ó lè jákòó wá fún so wọ́n ní báwo ni káwọn ṣe handle ẹ̀. <laughs> kókó fún un kó fi jíṣẹ́ fọ́gà rẹ̀ kó ṣe wá sí fún un yaani unsura akhaka zaliman aw mazluman kó ṣe wá sí fún un kó kó fọ́gà rẹ̀ mímú pamọ́ kò sọ́dọ̀ lọ́rọ̀ mímá jí nǹkan ní nǹkan pamọ́ wàláyé kò sọ yẹn dọ́ lọ́rọ̀ torí kíni kí ló jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ ó ní. إن روح القدس نفث في روعي أن النفس لن تموت حتى تستكمل حجله وتستعيب رزقه فاتقوا الله وأجملوا في الطلب فإن الله سبحانه وتعالى لا ينال ما عنده إلا بتعته ọkọ̀ mọ̀kọ́rọ̀ rasulullah sallallahu alaihi wa sallam ni ẹ̀mí mímọ́ ó gbé sí mi lọ́kàn dáadáa ẹ̀mí mímọ́ jibril aleyhi salam ẹ̀yin ni pé wọ́n sọ wáyù kalẹ̀ fún mi kí ni wáyù ń dálé lórí ó ní wípé ẹ̀mí kan ò ní jáde láyé àfìgbà tí ọjọ́ rẹ̀ bá pé tí ìtọ́lọ́wọ́n bá pa ní èsè fún tó tán nítorí náà ẹ páyà ọlọ́run ọba lórí ntẹ́ ń bá ń wá ẹ wà lọ́nà tọ́tọ́ dáa ni ipò ni àlàáfíà ni ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ kò ní tẹ̀ ni if ara èèyàn ọ̀yá kíni ká lò kíni ká lò ara ọ̀yá kò ní yá bọ́yá ń tọ́ bá lọ́nu ọ̀pamọ́ ọlọ́nìkan lọ́mù ipò ló ń lé ó débẹ̀ ò ní débẹ̀ lé pé kí wọn náà fi kó fi ọwọ́ ọ̀tẹ̀ kò ní tẹ̀ gẹ́bùn ni gbogbo nǹkan bó ṣùgbọ́n kí ni tí ó pọn dandan lórí ẹ̀dá tó gbọ́dọ̀ ṣe òjíṣẹ́ ńlá ni fàájúmílò fi tọ́lọ̀ tó ń bá ń wá wa lọ́nà tọ́tọ́ ọ̀nà tó lọ́wọ́n bá palẹ̀ sí. kátó láàárọ̀ kùtùkùtù ká gbé mu ọ máa ń ṣe ìwòsàn lóòótọ́ ó tó jíṣẹ́ náà sàrásánlá ní ìwòsàn àwọn ọmọlẹ́yìn tèmi o ọlọ́run ò fi sínú nàjásá kọ̀dẹ̀ ṣe fi sínú tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ so ó lè máa jẹ́wòsàn fáwọn kan bọ̀tí ẹni tó jẹ́ pé olùgbàgbọ́ òdodo ni mùsùlùmí ni ó fẹ́ bójìṣẹ́ ńlá wọlé ọ̀la wọlé ọ̀la kò ní tiwọ́ ìtìsílá ara sọ̀nà tiwọ́ ìsọ̀nà ìbámu eyín ìsọ̀nà tiwa obìnrin lọ́fẹ́fẹ́ à wọ́n ní tọ́ọ̀ bá kan mọ́ wọn ò ní fún ọ kó tètè kó kó ṣe ní family way mùsùlùmí yìí ṣèyàwó bá wọn. ipò ni wọ́n ní à tọ́ọ̀ bá pààyàn tọ́ọ̀ bá jẹ́yàn ò ní jẹ́yàn là èyí ń sọ yìí ṣe sí mùsùlùmí. nínú àkídà Islam al-ghaya la tubarriru al the end does not justify the means wípé kásá ti débẹ̀ náà nígbà bá débẹ̀ àmọ̀ yẹn rárá bó débẹ̀ ọ pàtàkì tọ́ ọ bá wà lọ́nà tọ́tọ́ tọ́ bá jẹ́ pé ntọ́nà ti kádàrá ni wípé ọwọ́ rẹ ọ̀tẹ̀ ọwọ́ rẹ ọ̀tẹ̀ yóò tọ́ ọ bá wà lọ́nà tọ́tọ́ tọ́nà bá kọ́ wípé ọwọ́ fún ẹ tọ́ ọ bá wà tọ́lọ́wọ́n bá bá kọ pé ó débẹ̀ ó débẹ̀ kò ní lálùbáríkà tọ́ ọ bá wá lọ́nà tọ́tọ́ tọ́lọ́wọ́n bá kádàrà pé ọwọ́ rẹ ò ní tẹ̀ ọwọ́ rẹ ò ní tẹ̀ ó ló fi jẹ́ pé mùsùlùmí rẹ̀ dáadáa kọ́ àwọn kọ̀wáìdì ẹ̀sìn kó gbogbo nǹkan ipò lọ́n o àlàáfíà kò ní bùkátà sí pé kó lo nǹkan lọ títí arínà ọmọ àyà ìtí ń ṣe kò sí gbogbo hospital kò síbi tí wọn ò ti gbé lọ wọn wá ní kìí sojú lásán o kọjá kí wọn tọ ọmọ lébọ. àwọn afá rẹ̀ pa kíyèsí rẹ̀ sí wọ́n bi léèrè ṣọ́lọ́n wà ó ní kò rújú alhamdulilah mélòó ni a ah, ọlẹ́ ọ̀kan ń bó lọ́wọ́ ọwọ́ àlọ́ òkè sọ́mọ tí ń ṣe oní ọ̀mọ́ ọlọ́run lọ́mọ́ só ní kápá lórí rẹ̀ láti mú wòsàn wá ó ní kò rújú tọ̀ ọ̀bẹ ni olómọ tó ṣe bá mú kínní kó wàláhi làzim rákà méjì péré lọ́yàn nǹkan ò ṣe mọ́dé ni. ó ti fẹ́ máa rorí sisi torí ìbejì ni ó ní bàbá torí àwọn òbí òbí wa ó ní látara pa wọn ń wá mọ ó ní wọ́n ti lè lè tójú bọ̀kúbọ̀ ó ní nǹkan òun máa ń kàn rìn nínú ara òun ni. wọ́n máa ma nǹkan múùfù nínú ara òun báyìí kò sí checking tí wọ́n ṣe tán òun ò rí bọ̀dọ̀ òun máa pé nǹkan múùfù kó ń múùfù lára òun òun ọ̀gbádùn tọ́ èmi náà mà bọ̀dọ̀ nǹkan kan tó lórí wọn náà fi ara ká méjì wá wọ́n lọ́wọ́n wọ́n lọ́ mọ gbogbo ẹ̀ wò mí sàn wọ́n lọ́hìn láti wọ́n sálámà báyìí that was the end bó gbàdá wa ti bó ni àní ah, alhamdulilayi ó ní mo ti bọ́ bíze masalam ó ní mo ti bọ́ nù èyàn tó pé Allah subhanahu wa ta'ala ó ti fi ẹ̀kọ́ ìyún kọ́ wa látọ̀rọ̀ òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ní gbogbo àìsàn lólógùn àwọn tí wọ́n mọ̀ mọ̀ àwọn tí wọ́n mọ̀ mọ̀ ṣùgbọ́n o owó ìwòsàn àwọn ọmọlẹ́yìn tòun ọlọ́run ò fi sínú tọ́lọ́run bá ṣe léèwọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ wípé ká ti nǹkan bọ́ná ká fi mọ́yàn medical method kan ni uh, cauterization wọ́n ti bọ́ná yọ pọn ròdòròdò wọ́n wàá fi jù báyìí. ó ní ìwòsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwòsàn dẹ̀ ń bẹ nínú kámú oyin ìwòsàn dẹ̀ ń bẹ nínú hijama ṣùgbọ́n wòsàn àwọn ọmọlẹ́yìn tèmi kò fi sínú wípé ká ti nǹkan bọ́ná kọ́pọ́n ròdòròdò ká wá fi géyàn ó ní tọ́ àwọn ọmọlẹ́yìn mi ò sí ń bẹ̀ kò sọ pé ìwòsàn sí ń bẹ̀ ó ní ìwòsàn wà ń bẹ̀ bẹ́ẹ̀ ká jí mú tọ̀ láàárọ̀ náà kìí ṣe pé kò sí ìwòsàn bẹ́ẹ̀ but kìí ṣe ìwòsàn àwọn ọmọ lẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ló fi jẹ́ pé ọpọn dandan lórí gbogbo èèyàn tó bá jẹ́ pé ó jẹ́ mùsùlùmí anything tó bá fẹ́ ṣe kí ni ojú ọ̀nà kí ni ìlànà tìsíláàmù lórí rẹ̀ ó lọ́sẹ̀ tó kọjá ọmọ ìyá wa tí a ní kí wọ́n gbé lọ sọ́sìpítù tí a ní kí ọ̀làwọ́kànnà bí o tó nǹkan ká contribute fún ibi tí wọ́n ti ń gbé lọ sọ́sìpítù wọ́n láwọn òbí rẹ̀ dé láti Ìbàdàn wọ́n ní rárá o ọwọ́ ilé làwọn ó ti bọ̀ pé táwọn bá tọwọ́ ilé bọ̀ nísinsìnyí ní ó rìn ní tí mẹ́díkálì wọ́n ti sọ tó ṣẹlẹ̀ sí wọ́n dẹ̀ sọ tẹ́sì tí wọ́n ṣe kò rújú. àwọn ọmọ tìyá tí wọ́n fẹ́ bẹ̀ ipa tí wọ́n wọn ò nípa lórí àwọn òbí rẹ̀ wọ́n gbé lọ ńgbà wọ́n gbé lọ ìyàwó rẹ̀ pè mí wípé bàbá oríṣiríṣi ni wọ́n ti ń pa ní túnbí o mo ní bóyá lẹ́sìn ò tí ń fi bọ́ o ó ní bàbá ìgbàgbé yín ẹ̀sìn ti bọ́ ná wọ́n láti ìyàwó rẹ̀ sọ fún mi ó ní ibi tó dé nísìn tí káwọn tún máa gbé bọ̀ lẹ́kọ̀ọ́ mo ní sọ́dọ̀ ta ni èyí ó sọ́dọ̀ wa mọ́ ìgbìyànjú wa ní ká ṣe wípé ọmọ ìyá wa wà nínú ìnira a gbọ́dọ̀ ṣètò àti ṣe náà bẹ̀dẹ̀ wọ́n ti sọ pé nígbà tí wọ́n bá ń gbé bọ̀ nísìn tọ́lọ́wọ́n bá ní kọ́lọ́jọ́ ó dé àwọn tí wọ́n ní káwọn tọ́lọ́jọ́ wọn ní àwọn tí láwọn ó mójútó nǹkan àwọn o àwọn ni wọ́n ní káwọn máa gbé bọ̀ o wọ́n ti pa wọn wọ́n ti pa wọn lọ́mọ rárá. kí ọlọ́run ọba ó mú àmì wo àyà ara kó mu báyàn kìí ṣe tuntun àwọn tó ń jáyàn fẹ́ rẹ̀ láwọn ànábì ọlọ́run ọba ó fi ṣe wọ́n ọlọ́run ọba òṣìṣẹ́ pé torí kìí ṣe pé ó fi bínú sí wọn ni rárá bó ṣe wù ní sí nǹkan rẹ̀ so gbogbo ìgbà èèyàn gbọ́dọ̀ máa jẹ́ kó rí òun ó pé ìpè orí òun ni wípé àwọn kọ́ráìdì islamiyà kéèyàn mọ̀ wípé ibi ààlà wa lélẹ́yìí àgbọ̀dọ̀ débi ó pàtàkì ní gbogbo ìgbà ó pàtàkì tí èèyàn ọba ti ṣọ́yùn ó ti bọ́ okùn gbàgbọ́ kúò lọ́rùn ara rẹ̀ nu tó bá ti bọ́ kúò kí ló jẹun káfíọ̀ tó ọba ti tijú ọba adẹ́dà fọsínà mashid ṣe ń tó wù ọ́ lókù téèyàn ọba ti tijú ọba adẹ́dà kò sí tí ò lè dáwọ́ gbọ́n èkúté ni. tọ́jẹ́ lẹ̀ ń gbèsè tí wọ́n ń sáká tí ó sùn tí ó wò ń ọba yá ń kọ́ níbo ni lọ́ba collapse inú náà so kéèyàn ṣọ́ra mùsùlùmí sọ pé torí pé nǹkan wa lè mọ́hún kọ́ wá kọ́ kí ọpọlọ òun ó kú mùsùlùmí ni wípé pé ọba adẹ́dà ń bẹ lókè ọmọ ma ṣe ọgbọ́n se ọmọ tóun rò ọgbọ́n tóun sọ ó dẹ̀ ní tóun ṣe òun gbọ́dọ̀ jẹ́ kí ẹ̀rí ọkàn máa jẹun lórí eléyìí ní gbogbo ìgbà kó wọn má bàa ṣe ọlọ àti mo wá ń bí ìyá arúgbó ni ó súnmọ́ ní eighty ọ paralysis ó dé lẹ́wù kan ìgbà tó wá ṣèṣì tájú ní Allah subhanahu wa ta'ala ebi wo lọ lágbára lórí gbogbo nǹkan òjíṣẹ́ náà sọ àṣàlám dẹ́ sọ pé la hawla wala quwwata illa billahi aliyyil azim tó o bá lágbára láti wò mí sàn kúkú pè mí sọ́dọ̀ ó dẹ̀ dìde ó dẹ̀ dìde torí kíni bọ́lá tawhid náà ló mú wa ọlọ́run ọba dẹ̀ òfìsè sábàbí láti ṣe pé kíni láti fi kó kúrò nínú ewu láti gbàyàn títí títí e jáde láyé fún e ó sún bí night something kó tó jáde láyé kò gbúrò nǹkan kan mọ́ ló jẹ́ fi jẹ́ pé gbogbo condition tá a bá wà ká má jẹ́ kí ìjọmọlúàbí wa kó bàjẹ́ kó sọnù ọmọlúàbí olùgbàgbọ́ òdodo òun ni ìgbàgbọ́ rẹ̀ tó bá ti bọ́ ẹranko lọ́lá jùlọ wèrè ọlápọ̀nlé jùlọ tó ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ eré yìí ní gbogbo wa kọba rẹ̀ dàá mọ́sà fún aṣọ. number three. sanwó ìkọ̀ntla. akọ̀sẹ́lá ntìlá wákàtí. ìbéèrè mi á tó bíi méjì sí mẹ́ta ni bí alákọ̀ọ́ bẹ̀ ni pé jamu báyìí náà sọ̀lá táyì nípa ti máa fẹ́ kẹ́ bá a sọ̀rọ̀ lórí ẹ̀ then níbi tòjò gangan torí nígbà tí mò ń sáàbù lọ́wọ́ ní Ṣakí ní um, alisuna mosque tó wà mẹ́rin wọ́n ní wọ́n ti ban jamu bẹ́ẹ̀ ajib kọlẹ̀jì alisuna mosque alisuna mosque ní Ṣakí kọlẹ̀jì alisuna mosque ok ok ẹ̀ eh, báyìí máa ń pè ṣá. Eh. na nígbà yẹn so eh. wọ́n ní reason tí wọ́n fi ban ẹ̀ ni pé wọ́n ní malam kan um, kó àwọn ọ̀rọ̀ kan wá eh. lórí pé mo rò pé nǹkan tó darí lórí méjọ́ lẹ́nu ni pé extent òjò wo ló máa mú yàn ṣe jámù so mo fẹ́ kẹ́ bá wa tàn mọ́lẹ̀ sí i ẹlẹ́kejì ni pé hmm, um, ìyàtọ̀ láàrin ṣé yàtọ̀ wà láàrin um, báyàwó làyínà àti báyàwó tẹ̀sít. ọjọ́ra wọn nǹkan kan náà ni. báwo yìí na òun náà ni àti taxi tí wọ́n jọra wọn inshallah a sọ̀rọ̀ lórí rẹ̀ categorically ni nítorójú mọ́ àwọn èèyàn lójú tí wọ́n fi sọ higher purchase di halal ibi tí wọ́n ti ṣègbè fúnra wọn a káwọn èèyàn gbọ́ yéye kéèké yóò dá nígbà tá a bá handle issue bẹ́ẹ̀ bóyọ̀ inshallah alkarim ọ̀gọ̀rọ̀ àwọn afáàsọ̀rọ̀ lórí rẹ̀ tó jẹ́ kò wọlé but uh, tíra tó yẹn jújù lórí rẹ̀ ó ní risala sheikh abdulrahman abdulkhaliq alkuwait hmm. uh, tẹ́bá lọ sórí.